كتب الآيات القرآنية وقد جاء رسول الله صلى الله عليه وسلم كما قدم مسلم النهي عن كتابة الحديث فقال لا تكتبوا عني غير القرآن فمن كتب عني شيئا غير القرآن فليبقى هذا في صدر الإسلام حينما يخاف الشارع الاختلاف بين كلامه وكلام ربه سبحانه وتعالى والناس يومئذ ليسوا أهلين للتمييز فيما بينهما والرسول ما ضمن الزيادة وقتئه فالقرآن ينزل وهو يخاف على أمته أن يشتري عليهم الأمر فحذرهم ونعاهم وهو الآمر بكتابة كلامه لأبي شعب عندما طلب منه أن يكتب له ما سمعه من خطبه رسول الله صلى الله عليه وسلم الحديث الذي هنا من بخار ومسلم سيام الحديث أبي هريرة رضي الله عنه قال لما أخرج صلى الله عليه وسلم إن الله تعالى حبس عن مكة وقال بعض بل حبس عن مكة الفيل قال بعضهم حبس عن مكة القتل لماذا؟ لأن القتل والفيل في الرسم سواء الفيل القتل في الرسم نعم. من دون النقط في طبعا حروف ثلاثة من رسمه بالفي اكتفى بنقطة نعم من رسمه بالقتل بالنقطتين جاء بنقطتين لذلك كلتا الروايتين في الصحيح أبا مكة الفيل عليه إن الله حرم مكة يوم خلق السماوات والأرض لا يحل لعاد أن يرفع فيه فيها السيف منع القتل في البتة لا يجوز لأحد أن يتصرف في مكة بالقتل أو المحاربة وإنما أحل لي ساعتي هذه إلى آخر هذا الحديث حتى قام أبو شعب رجل لا الدار والنفع أي ضعيف أعجبني خطبتك هذه اكتب لي هذه الخطبة فأدنى الرسول صلى الله عليه وسلم فقال اكتبوا لي شعب لو كان النهي عن كتابة الحديث للتحريم لما باع الشارع بكتابته لأبي الشافعي لذلك جاء العلم باحتمالات مقبولة لمنع الشارع عن كتابة كلامه في صدر الإسلام عند نزول القرآن وهكذا بدأ وثانيا الرسول يريد أن يربي أصحابه على الحفظ لماذا؟ لقلة اليد كانوا يعانون من العيلة أكثرهم فقراء فإذا تركزوا على الحفظ يحمل هذا العلم أدب كبير من صحابة رسول الله صلى الله عليه وسلم وثالثا الكتابة نادرة بين العرب عندهم من يعرف الكتابة من أمثال أبي بكر وغير من الصحابة لكن الأقلاء يكتبون لأن التعليم عندهم نادر قوم يعيشون على ألبان لابلي وعلى التمور تجارتهم استيراد يستوردون البضاعة من الشام إيه؟ رعاة لذلك لما بدأ الناس من العلم يمنع بعضهم لبس الخف نعم إذا اخترق إذا اختزق أي خف أصابه خلل من خرق أو من من خلل كانوا يمنعون لابسه أن يمسعه للوضوء أو عند الوضوء تنفسوا طويلا في هذه المسألة لأنهم كانوا يقولون إذا تمزق الخف هذا تمزق يرفع عنه اسم الخف فقال شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى هكذا سمعنا من علمائنا ولكن من نظر الى احوال اصحاب الاسلام في صدر الاسلام لا يمنع احدا من المسلمين ان يمسح خفه حتى وان يترزق بشيء يسير ما بقي عليه اسم الخف اسم الخف يمسح والصحابة رضوان الله عليهم يعانون من قلة اليد في بداية الإسلام وهذا دليل قوي وكذلك الناس وقتئذ ما عندهم أدوات الكتابة وما كانوا مدربين على على الكتابة قال صلى الله عليه وسلم لا كلكم عبد أمية أما ده ولا نعكس ولا برضه ده نعكس فرق تفرق في المعنى غير أن العلم اختلفوا في المعنى الأمية من كما سلام وبعضهم أمية أنا في الكتاب كما فسروا ما بعده قالوا لا لا نكون باتوا أمية أمة يمتثل بأوامر الله لأننا منسوبون إلى أمهاتنا أي نحن أمة مفطورون على الخير والحق لا نجادل الحق ولا نزلزل أمر أهله أمي نعم العرب يقول هذا هو أمي عندما يبقى مالذي بيلوري قولوا ما تقول واضح أول من جمع والحريم و ابن شهاب الذي قال ما استودعت قلبي شيئا فنسيت ايه هذا من النبي بإرشاد من من؟ من أمير المؤمنين وولي أمر المؤمنين في ذلك الوقت فبين الشارع أن الذي دل ابن شهاب إلى تدوين الحديث هو أمير المؤمنين عمر مو بن الخطاب لا عمر ابن عبد العزيز Ruwa Umar ibn Abdulaziz ibn Marwan ibn Al-Hakam. Ibn Marwan ibn Al-Hakam. هذول يقولون من خلفاء الراشدين طلبة العلم هذا تجاوز في حق ولكن قال بعضهم ليس بتجاوز وإنما باعتبار العدالة كان الرجل عدلا أيام أن يحكم على المسلمين أيام أن كان أميرا للمسلمين يقود من الكتاب والسنة يقول من ماذا؟ للكتاب والسنة وأنتم تعلمون أن من يقود الناس إلى الكتاب والسنة فهو أعداء فهو عدو المجتمع حتى كثير من المسلمين لا يريدون أن يحكموا كتاب الله يريدون أن يحكموا عقولهم من ذا الحوادث أنت أهل سنة أنت سني أنت كثير الأعداء سواء أتعلم لهذه العداوة سببا أو لا تعلم لها سببا إن أخطأ ملايين من الناس الناس لا يلتفتون إليه إن لم يكن لم يكونوا سنيين فإن أخطأ رجل واحد سني حمله الناس والتفتوا إليه من لا يستطيع يتحمله فينتقمون من الباقين من أهل السنة فيقولون هكذا كانوا يفعلون هكذا صنيعتهم يا إخوتي يا إخوتي لا تفزعوا باللحية لا تفزعوا باللحية يا إخوتي لا تفزعوا باللحية يا إخوتي لا تفزعوا من لحيتي باللحية لمن شاء منكم أن يتقدم أو يتأخر وقصير ثوبي والسواك بقبضتي وقصير ثوبي والسواك بقبضتي لا تحسبوا أني أردت خداعكم لا تحسبوا أني أردت خداعكم بل ما قصدي سنتي بل ما قصدت سوى اتباع السنة بل ما قصدت سوى اتباع السنة بل ما قصدت سوى اتباع السنة لما ترقب عن نعم استماع نصيحتي لما ترغبون نعم عن استماع نصيحتي بل بل ما لكم تتشاءمون برؤيتي بل ما لكم تتشاءمون برؤيتي بل ما لكم تتشاءمون برؤيتي إن أسأتم لبعضكم لست أقصد ابناءكم تعلمون هذا يقول ودجاني فتي يا فاوى ابوك قدام خالد اليسري لك قدام خالد اليسري اداوى لا تفزع باليد وقوم لك جبريل ní gbogbo ẹ̀pẹ̀rẹ̀ ó yẹ̀ yìí ọmọ ìyá mi tàbí ìgbà ń sùn látẹ̀fẹ́ òun ilẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ti rúgbọ̀n mi máa وقصير والسواك بقبضة وقصير ثوبي والسواك بقبضة Èmi lẹ wọ́n ń jà káàkiri mú pósítà, tẹ́ ìkọrùn-ún sílẹ̀ nù látàṣà lọ́wọ́ ìwò ní ìyá ẹkùnbẹ̀kù ní ìjọ ẹgbẹ́ bẹ̀rù ìjọba ẹ̀sìn mẹ́mà ọ̀kílódé wàsíwá kí ni kọ́bẹ̀ tọ́sí ìfà òbí wàsíwá kí ni kọ́bẹ̀ tọ́sí Bébílẹ̀ ń pèpè abinú pẹ̀lú àméjì bí ìwẹ̀ ẹja, ọ̀dá báyìí, wọ́kọ̀ sí ìrìtàwò mi, lásọ̀ mi tí ọ̀bálẹ̀ ẹgbẹ́ ìbú mẹ́mọ́ sàmọ́ fún mi wọ́n sì wá kì ní kọ̀ọ̀kọ̀ ti ti pápò tẹ mọ́ lọ́wọ́ mi mo fẹ́ kí mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ ìrántìlà mo fẹ́ tíra ọkọ̀ ní mo fẹ́ kàwútúbà mo bá wọn sọ̀rọ̀ látàkìsàmù ọ̀hán ni àwọn tó kọ̀ ẹgbẹ́ òkú mo بل ما هو اتباع السنة بل ما أرد بل ما قصدت سوى اتباع السنة súnà lè bí mọ tẹ̀lé máa ń lọ sí i. ayé ọmọ sọ̀rọ̀ tó mọ́ máa pa ilé rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ tèmi bá ti dé tí bá ti dá sọ̀rọ̀ báyìí lẹ́bàá ti dé kọ̀. tàtàṣà àmúna bí wọ́n yá ti bàlímàlà kò ní tàtàṣà àmúna. kí ni pé nígbà tí tí mo bá ti yọ lọ́ọ̀kan báyìí ló ká kú yọ ẹ máa kà sí pé ìrí mi lọ́ọ̀kan ìbànújẹ́ dé ìrí mi lọ́ọ̀kan bọ́ọ̀bù gbọ̀nà rẹ̀ ní oṣù tẹ̀lé fún pẹ̀lú ẹ̀ṣà àmúna bí wọ́n

àti gbogbo ẹni tó ń bẹ̀ yìí ìǹkánà gọ́ìrì kọ́tàjà ìǹkánà gọ́ìrì kọ́tàjà bárọ̀ wà àtàjà ìǹkánà gọ́ìrì kọ́tàjà bárọ̀ wà àtàjà فلقد أتيت محو تلك السورة فلقد أتيت نحو تلك السورة ولقد أتيت بنحو تلك السورة ولقد أتيت تلك إن كنت قد أسأت لبعضكم إن كنت قد أسأت لبعضكم tó bá jẹ́ pé nìkan lè rí tó ní usúrọ̀ tí mo ní yìí Hmm. tó ti sẹ̀yìn rí àbòsíwà gbogbo àwátá nígbà yìí náà kọ́ lákẹ́kọ̀ọ́ hmm. rẹ̀ o ọdẹ èmi ti wá ìwá wò ní ẹtì ẹ̀fí wá tèmi parẹ́ ṣúrọ̀ hmm. tẹ rí ọ̀hún ẹ̀fí mi parẹ́ tó bá jẹ́ pé mi gangan ni mo ti sẹ́ni kọ̀ọ̀kan yín. àtẹ́yìntì òbí máa ṣe ti ẹ̀kọ́ sí wọn. mo sẹ̀yìn rí. bìyàfù mọ́n àṣà tó lẹ́yìn lẹ́kọ̀ọ́ ẹ̀ ń bá ṣàgbà sí wọn kọ́sàmójúfò kó ti wá gbà pé mi gan fúnra mi wọ́n dé àrùn tó fọ́ ti ìkájì hmm. ilẹ̀ níbi kó sì máa sí lẹ́yìn kó ti gbà kódà ẹ̀sìn wà máa wo èmi tá ń wò yìí gan tabarat ní kíni ní fírkọ̀tí bí tọ́kùnrin بالطبع التكفيرية بمعنى من فرقة التكفيرية بالطبع sẹ́ẹ̀rí tó tẹ́ kí wọ́n máa pè èèyàn ní kèbèkèbè kìí sẹ́kọ̀ọ́ ẹ̀sìn o àdàmọ́ ọ̀rọ̀ pìlẹ̀ sí dáwọn tẹ́lẹ̀ mú èé pìlẹ̀ ẹ̀sìn ẹlẹ́ ẹ̀nìkan tí ara rẹ̀ sí ti eléèké ìpìlẹ̀ náà rẹ̀ mo máa ń wo pé mo lè àwọn ó ti máa rẹ̀ èbú ìlò táwọn òfin kẹ̀kẹ́ kọ́ fara wọn wá gbé wọn فرقتي بالطبع تالله لم ألبس حزاما ناسفا تالله لم ألبس حزاما ناسفا لم آتي بالسيارة لملكومتي لم آتي بالسيارة بالسيارة الملهومة لم آت بالسيارة الملهومة لم آت بالسيارة الملهومة èmi ò kò bá kù nù ọkọ̀ rí o kí wá fi máa wọ́lọ́pàá àjò láti ń jẹ́ kí ń gbé láàrin ọjà nígbà àá ní ìsìnwá gbé ìdáàrin o tí àjẹ́mìnìkan ní lọ́nà sí هذا انتحار لا يرى شهادة هذا انتحار لا يرى شهادة إلا ظبي أو عديم بصيرته إلا ظبي أو عديم أو عديم إلا غبي أو عديم بصيرتي إلا غبي أو عديم بصيرتي هذا امتحان kí n gbé bọ́ǹbọ̀ra kí lọ bọ́ǹbọ̀ra mi sínú plane nínú àtàwọn òṣìṣẹ́ pàdé láyé. láyé wọ́n ń ṣe àgàtà ẹnìkan ò ní bọ́ǹbẹ́ gbà wúlẹ̀ ìyá ìgbẹ́ náà pàdé ọlọ́run tó wá sọ pé Àwọn àdìbò bá sí abẹ́ tó jẹ́ pé kò lẹ́kọ̀ọ́ kò sojú ìta bèèrè ojú inú fún inú ilé mẹ́wọ̀ oníṣègùn ara ń ṣàrà báyìí ọ̀yà ọmọ ẹgbẹ́ gbogbo tí ó ń bá ń kọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀

الصحة فما لكم تتشاءمون برؤيتي ما لكم تتشاءمون برؤيتي mo pure on islam ni that is the same mo ṣe tó tó rẹ tó rẹ ẹ ti rẹ tó gbọmí ìjọba àbúrò àṣírí kan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà fún ìjọba lójó yìí ló jẹ́ kí n rí bá wọn.

àwọn ní ìpínlẹ̀ yẹn wọn tó wọ́n ti pín ìjọba àdúgbà ti gbé owó lórí ó dẹ́gbẹ́ tó àwọn nǹkan mú wọ́n ti tí ó pé pé wọ́n ti gbé sùúrù kan wá ẹgbẹ́ ti wá rí ẹ̀rọ àgbẹ̀ ìtì máa ń padà sẹ́yìn ọ̀nà ìwá tó ń gbòye kí n jẹun pé ìjọba ti bẹ́ẹ̀ nìkan fa omi ẹ̀kọ́ lóbi ìgbà tètè tí ọba tiẹ̀ ó sì ní kó súnlé ní orúkọ tó wà lọ rò pé àtẹ́fẹ́ bọ́ọ̀mù yìí cbn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn ò mọ tí ń ṣẹlẹ̀ nínú ilé ayé ọmọ tí ń ṣẹlẹ̀ ní aládùúgbò rẹ̀ gbèrè pé wọ́n dájọ́ ìlú kẹ́ ẹ fàwọn ẹ̀mọ̀ kí tẹ̀lé jí mo ń gbé kẹ́ ẹ sinmi pàdé ọlọ́run bẹ́sẹ̀ bá sì láàmú rẹ̀ wọ́n bí kámẹ́tẹ́ pé iná ọ̀lọ́mẹ̀ omi ọ̀lọ́ wọ́n sì pupa mọ́ àwálẹ̀ tí ẹ̀bá sì wọ̀ wòye sí ó ti wọ̀ wọ́n kí ni ó ti wọ̀ wọ́n ló gbé àríjà àbáyé èyí ló rọrùn aziz tó ló rọrùn wánà dáadáa agilan dáadáa asha arba'ina sanatan illa sittata shuhur Olu 39 years and 6 months. 39 years and 6 months. kábíyèsí ṣùgbọ́n ìròyìn ìròyìn rẹ̀ ìròyìn tó ní náà bàbá mọ́nà kábíyèsí wọ́n àwọn kò bẹ́ẹ̀ wọ́n àwọn adájọ́ kan kódà àsìkò rẹ̀ ọdá mùsùlùmí pẹ̀lú àdíkà sùgbọ́n nígbàtí ọ̀rọ̀ bá ní ọ̀rọ̀ kìí pé alàtàrọ̀ ma yẹ fàgbọ́n يقتل أصحاب رسول الله صلى الله عليه وسلم ويقتل العلماء ويفعل ويفعل فقال لهم أنس اصبروا فإني سمعت نبيكم لا يأتي يوم من أيامكم إلا والذي بعده أشر نبيانه lọ́pẹ́ lọ́rọ̀wé ìgbà àwọn sọ̀rọ̀ ṣùgbọ́n lọ ṣàrù ọ̀rẹ́ bí tàbí náà ẹ̀lọ ó tún wá ní wáyà ní ṣàrù gbé láyà tí yọ́mìnà yà ní pé wọ́n náà wọ́n bá dáwọn ṣàrù gbé hátà tẹ́lẹ̀ ọ̀rọ̀ papọ̀ sẹ̀mí ìtò ìrìn ìrìn ìrìn àwọn àjájì náà lọ nígbà tí pọ́pọ́ àti ìsìdé wọ́n ń fi zàkà bẹ́ẹ̀ báyìí táwọn èèyàn kà so ní wọ́n gbà náà lọ́wọ́ owó ní bẹ̀rẹ̀ rẹ̀ mìíràn wọ́n nàtí ní èkú bẹ̀ ayé dáa padà wọ́n wá ní kí ni máa náà ọ̀rọ̀ anẹ́sì ọ̀rọ̀ bí sì mẹ́rin bẹ́ẹ̀ ọ̀rọ̀ táwọn àfáà jọ ìmọ̀sá inú òkè ọ̀rọ̀ náà tá a bá ní àmìràn àwọn ní haru nìyẹn alákẹ́wùnì nurul aziz àmìràn láwù bí adal jam àmìràn khabar muqaddam nìyẹn من عمر بن الشهاب في جامع الحديث عمر بن عبد العزيز من أمره عمر بن العزيز فجمعه جمعه جمعا رسميا وبعد هذا فأول أول الجامع للأبواب جمع جمع جمع جمع أحاديث على حسب ما عنده من الحديث وقتئذ بدون التدوين وأول جامع للأبواب ها أول كتاب جامع لبعض الأحاديث مبوبة نعم ما المقصود مبوبة بمعنى ما تعلق بالمعاملات بالعبادات بالمغازي نأتي بموضوع فنقول كتاب المغازي باب كذا باب كذا باب كذا لا نقتصر على أحد بل أول من تقدم بهذا الأمة ومن قدم هذه الأمة جماعة ذو اقتراب في عصر جماعة أتوا في عصر واحد ما ذلك من العصر بعد المئة كلهم متقاربون في العمر والزمن كل هذه الأحاديث التي جمعت على الأبواب جميع من تقدم لهذا وألفها من العلم زمان أعمارهم متقاربة إن جعلنا دو بالوقت فإن جعلنا دو ببي فنقول على دو صفة لجماعة جماعة من العلم جماعة دو اقتراب في العصر فإن قلنا جماعة في العصر ضد تراب أي جماعة لهؤلاء لكن في عصر قصير جدا فعلوا جميع الأشياء نفس الشيء إذا لم يقتصر هذا الزمان كيف يتزامنون كيف يتزامنون؟ هذا بزمين هو زمان على تزامنوا وتصاحبوا وتصادقوا وت... لقرب زمانهم لا نستطيع أن نخص شخصا بعينه ولكن سنأتي ببعض أسماء أولاد كابن جريج والحفظ العلامة عبد الملك ابن عبد العزيز ابن جريج الملك بن عبد العزيز بن جريج رحمه الله رحمة واسعة وهشيم من هو هشيم؟ هشيم بن البشير وتابع التابعين هشيم بن بشير ومالك إمام دار الهجرة ابن أنس كل هؤلاء ماتوا بعد مئة وزيادة رأس المئة نعم ومعمر من معمر؟ معمر ابن راشد الاسد بارك الله فيك إيه أو يوم من معمر؟ معمر ابن راشد الأسد من هو ابن الحكيم؟ ابن أبي حكيم إسماعيل إسماعيل بن أبي حكيم معمر ابن راشد الأزدي وولد المبارك من ولد المبارك؟ عبد الله الإمام الحافظ المتفق على توفيقه وإمامته وجلالته وعدالته في الدين ابن المبارك قال العلم كان رأسا في كل شيء كل المحاسن بلغ قرورته بلغ عرورة كل المحاسن عرورة مثله كالزمن عرورة نعم كان شيخنا على عرورة كل المحاسن ابن مبارك رجل مستور عليه رجل مستور عليه وكان ينفق الأموال ولا يخاف الفقر رزق مالا كثيرا شريك وكان ينفق أمواله على العلماء رتب لهم شيئا معينا شهريا ليس بينهم علاقة إلا علاقة دينية إذا سمع عن فلان سني يذوب الرسول صلى الله عليه وسلم يعلم الناس ويرشدهم ويفقههم يتقاضى من ابن المبارك شيئا شهريا ابتغاء وجه الله فسئل عن ذلك هذه الأموال لو ادخرتها لكان خيرا لك سوف نسأل هؤلاء هؤلاء انقطعوا عن الدنيا وعن الناس وأقبلوا على الله اشتغلوا بتدريس الناس فإن أمورهم علينا ومعيشتهم علينا وقد رزقنا الله ما نساعدهم به كيف نبخل عنهم وابن مبارك إذا خرج من بيته ورأى منكرا لا يستطيع أن يغيره رجع إلى بيته ويبول الدم فإذا بال الدم عرف أهله أنه قد رأى منكرا لا يستطيع أن يغيره زائد ولو باع طويلة في الفقه مرحبا والتفسير في نعم اتفق العلم على توفيقه وعلى عدالته وجلالته وإمامته رحمه الله رحمة واسعة هؤلاء سبق الناس إلى جمع الأحاديث بالأبواب رحمهم الله فصار لهم اليوم صدقة جارية وشجرة طيب ثم قال الشيخ وأول إنجاب باختصار أول كتاب جمع فيه أحاديث الرسول صلى الله عليه وسلم الصحيحة باختصار باختصار لكن تركز جانبه على ما صح عن رسول الله صلى الله عليه وسلم هو كتاب الجامع الصحيح للبخاري لذلك قال اشترط صاحبه الصحيح من الحديث فقط على صحيح فقط فقط لكن بشر الطاعه التقاء الساكنين التقاء الساكنين فقط البخاري والبخاري سبق أن ذكرنا شيء عنه ومسلم جاء من بعد من بعد من؟ البخاري ولأول آه، آه. اختلف العلم في هذا التعليم قال بعضهم لو شئنا نقول والأول المذكور هو البخاري والأول هذا البخاري الذي ذكرناه آنفا هو بنفسه مقدم على مسلم إذا حكم على حديث فكلامه مقدم على كلام كيف لا وقد تلمذ عليه الإمام مسلم حتى صار عندهم مثل يضربونه كانوا يقولون لولا البخاري ما راح مسلم ولا جاء لولا البخاري ما راح مسلم ولا جاء وهو خريج الإمام البخاري وتلميذه وكفاكم علما بذلك ويقينا بذلك أنه خرج يوما من بيته عندما التبس عليه نعم حديث كفارة المجلس نعم الإمام مسلم خرج من بيته خرج إلى بيت الشيخ نعم نعم والإمام مشغول في بيته فلما جاءه الإمام مسلم قال يا ربنا جئتك أسألك عن سندي حديث كفارة المجلس فترك بخاري شغله وبدأ يورد جميع أسانيد المتعلقة بهذا الحديث هل تقول فلان تقول فلان حتى قال له مسلم اكتفيت اكتفيت اكتفيت اكتفيت واضح واضح وقال بعضهم لا الأول راجع إلى إلى الكتاب الجامع أي كتاب البخاري الجامع هذا أفضل في الصحيح على الصواب لو أردنا أن نحكم لكن كذا الأمر أمرين الزمان ومتقاربان como Tazaya né? Land. <laughs> Clima. wà ní ìlú bọ̀kọ́ọ̀dù ọ̀nà bá tún wà a rẹ̀ ọ̀nà àwọn àfáyọkùn ìgbà tó báyá táwọn bẹ́ẹ̀ sí eléyìí akàlẹ́ akákàsà wọn ní bóyá kismus ti máa almustamirun fapot mustamirun na mustafihun ah ló pé mo ní kó mọ jẹ́ ń se ń bí mo jẹ́ sí fipá jẹ́ ń bí là ọ̀gá àwọn ìlú dáadáa rò wọn àwọn kan máa ó lè ṣe sáàmù lábẹ́ ṣe sáàmù ìrọ̀lẹ́ òní ìjọba kò sì gbà tó kò yẹ rí ó lè sẹ̀sáàmù afẹ́ sẹ̀sáàmù náà náà ó lè sẹ̀sáàmù ó tó lè sẹ̀sáàmù sọ mẹ́ta nínú àsàrídìdù shihab tí kan gba ọ̀dọ̀ umaru lọ tí kan gba ọ̀dọ̀ abúlẹ́bìn àbáàsì dọ̀dọ̀ umaru lọ tí kọ́ gbọ́dọ̀ lẹ́gbìn olórùwà tí kò sùn padà ẹ̀rọ ọdá wà nàìjíríà bá nà ẹ̀dá rẹ̀ ó ná èyí ó jókòó tì ní Sa? Ah. inú mi máa ń tó sí nǹkan kan ẹni tó kọ́kọ́ kó máa ní ìjọ a ní ìkójọ yìí kìí sí ọ̀rọ̀ pé three hundred and twenty four years times ìjírọ́ ló ń tọ̀ náà ti papòdà gbogbo tó náà fi sẹ̀mí kásọ̀pọ̀ sẹ̀mí láti bí 19 kankan lórí òkú ásá bí 80 years sẹ́yìn bàtà lè ti papòdà ṣáájú owó tó bí òun rẹ̀ yóò sáré bàtọ̀ gbọ́n yóò gbàtọ̀ sí ìkẹ́kọ̀ọ́ hmm. so tẹ́lẹ̀ mi ọkàn bọ̀bẹ́ tó gbẹ̀ hàn àdíjọ gan ayé ọgọ́rùn ọdún lẹ́kùn tó ń kójọ kò rí bẹ́ẹ̀ o àdíjì àwọn èèyàn máa kọ́ káàkiri ló kálẹ̀ lè kó sí bó ti ẹ̀kọ́ pọ̀lọpọ̀ wọn à ń ha sórí ni jù ṣùgbọ́n ká pé àkójọ kójọ kójọ kójọ ó sì ní ẹ̀yìn ní tí wọ́n bá ń bẹ̀ ọ jẹ́ àdífì ogún tàbí ọgbọ̀n tẹ́lẹ̀ ayẹ́kẹ́lẹ̀ kọ́ sí bí ibi egbò ẹran ó lè kọ́ bí awọ kọ́ bí gangan ó lè mẹ́bí bí àdísì kan lọ méjì ságẹ́ẹ̀tì ṣùgbọ́n kí wọ́n kójọ sójú kan náà ẹni kọ́kọ́ sí ni ibùdó ṣe hàn ta ló pálásẹ ìpínlẹ̀ orí ìjọ wa ẹgbà náà òun mú bí àdísì sì ni àgbà àfáà lòun náà àgbà kí ni o mohadith lónà ẹ̀yọ ìyẹn dáadáa ni gbọ́dá tí ló bá àṣẹ́lú sẹ́yìn so ẹnìkan pálásẹ̀ tó kọ́lọ̀ rẹ̀ kó ولين عمر بن عبد العزيز بن مروان بن مروان بن الحكم رحمه الله رحمة واسعة wọ́n máa ń pè ní kọ̀lífẹ̀ ilé ẹ̀ka rùn ṣùgbọ́n ọ̀rẹ́ kọ́lá àfáwà pẹ̀lẹ̀ ẹ̀ṣùlẹ̀ àdáma adam rẹ̀ fún muhaddithu diyari Makkah

jẹ́mọ́ onímọ̀ ẹ̀sìn kìí ṣe ẹgbẹ́ ọ̀mọ̀wé kọ́dà níbi afẹ́ ra materials lẹ́kú Thank you. kèèsí ìsọ̀rọ̀ ọ̀sìn tipẹ́tipẹ́ àfáàlù lápò ẹ̀ẹ̀mejì lọ́gbàdàn òdì tí mọ́tàbà wọn jóná mọ́tàbà sì jóná ó sì wà á di tí gbogbo òun mọ́ òun mọ́tàbà wọn sì tó wọ́n jogún bí four flat tó lé ní 15 ẹ̀tọ́rọ̀ bàbá wọn wọ́n ta gbogbo ẹ̀ tí wọ́n rà lẹ́yọ kan bẹ̀ tí à ní ogun ẹ̀rọ tí a lápẹẹrẹ kẹ́lẹ̀kọ́ wà mọ́ ọmọ rẹ̀ kí wọ́n wá pín 10 billion tó sì lọ kúra tí a kí wọ́n wá gbọ́ kó ń bẹ ń jóná ibi ètí yàn bá gbé ọkọ̀ ọ̀rẹ́ mílíọ̀n gan wọ̀ náà ayé mọ̀ pé nǹkan wọ̀ ìṣẹ́ náà tí ẹ rí owó ah, Ahmed yọ́wà yọ́wà ah, Ahmed ó dàbí omi ìmáàmù wa sọ ìbò kìtàbù náà ẹwọ tọ́rọ ti sábà dúkú ṣùgbọ́n àwọn àfáà tó padà jàmá òkú àwọn tó lé pé tí àpáwọn sí mẹ́kàrà lè máa sí kọ́ ìdàmẹ́wọ́n não fi ilé ìmáàmù ìmáàmù ìmáàmù tí wọ́n rí gbogbo tí a bá fún ìmáàmù kọ́rọ̀ lọ palẹ̀ rẹ̀ mọ́ kọ́nà kò ní kò ní lókó nígbàdì ó kò mọ́ yàwá yóò tún wá tó wọ́n fi por kó rẹ̀rù kọ̀nà tó kò sí akẹ́ ó lè fọwọ́ nà sí akẹ́ ibi tí ó yẹ kí àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí wọ́n sì ti mọ̀ pé ta ló yí àwọn. Hmm. Kùránì ti mẹ́lẹ̀ bàbá gan kò tó pé. Wọ́n mọ̀ mọ̀ jalè. Tó náà sẹ́kẹ́ tẹ́ ń ṣe. Àgbà ló kò pè mọ́, àti pé mọ́ kò sí ní òṣèlú gbé. Àgbà tó yé àwọn ìrìnàlẹ̀ yìí o alákọ̀ọ́kọ́ ẹni tí ó dẹ̀ nkẹ̀wò kò náà ní ẹni tí pẹ́sìlẹ̀ lọ́bùlà aziz ṣùgbọ́n tí a bá wá ní àkọ́kọ́ tí a ti hàn kó jọ wà á wọ́n lè já mẹ́rin nílé àbúhábí àwọn tí a ti hàn kọ́kọ́ ṣe rímọ̀ hadithi tí wọ́n wá ń pín ní tọ́píkì tọ́píkì ní pé báábùlù kìíní kan báàbù kan kò sàṣọ ìgbà wo a lè dẹ nìkan mú gbòógì ìbáyìí nígbà tábà náà sí àná àkó ogbó ẹjọ́ sójú kan ní ìbá àdífì tí gbogbo àdífì kójọ yìí bá sọ̀rọ̀ bá àrùn bá sọ̀rọ̀ bá àwẹ̀ bá wọ́n sàkó gbẹ̀tọ̀gbọ̀ àfáà ní jàmá àtú àwọn kan ní dúkú ìsìrọ́bì fìràásìrì tó jẹ́ pé gbogbo pàtí ogun wọ́n fi wásáyé tí a fi bára wọn lùgbà kìí sí ìgbà tó pẹ́ gbogbo ilé after 100 years náà ni ìkọjẹ́ pé kẹ́ gbọ́gbọ́ lè kú ọjọ́ ọdún márùn-ún sígbàtí ilé ọdún mẹ́rin ilé ọdún mẹ́ta ilé ọdún méjì mẹ́rin tó mi fi kí ní ẹ padà gbajúgbajà láàrin gbogbo wọn o náà sì làwọn tí wọ́n ṣe kìbáàrù tàbí'ìn tábí tàbí'ìn ni wọ́n torí 94 àdìkìrà ní ọbí ìmọ̀mù Málìkì bákan náà tá a bá wọ ní dúkìtìrọ̀ ajẹ́pẹ́ jàmáà ò ní dúkìtìrọ̀ bí jẹ́ sífà fún olú òṣòfò ṣùgbọ́n tí a bá wá fẹ́ sọ wípé jama àtún fìlàásì díkìtì rọ́ọ̀bí a jẹ́ wípé yóò máa jẹ́ sífà fún zaman ayé fi zamani mutakọ́rì bẹ̀rẹ̀ àsìkò tó súnmọ́ tí ọ̀pọ̀ olùgbọ́n ṣe nǹkan ṣùgbọ́n àlepé gbòógì ní ìsìn àwọn afáàlẹ̀ ìdáyàwó pé gbogbo gọ́rù àwọ̀wàlá من جمع الأحاديث تبويبا أو اذكر أول من بوب الأحاديث في جامعه جامعة العلم sàgbẹ́ ọ̀rọ̀ sílẹ̀rà ṣùgbọ́n tó kọ́kọ́ gbáwájú lọ àwọn òsì tẹ̀lúwìdì àti pé ara àdéhùn tọ́lọ́sí fánàbí rẹ̀ ní nǹkan ọmọ tún yóò máa kíláàsì fún mọ̀ kó tó gbé wọ́n kò lẹ̀ síbi lọ́wọ́ di drug clinic nírúurú àwọn wo kábùlù jùlọ ìjì àfáàwà àpòlùmọ̀lẹ́kì ìbùnà àbúrẹ́sì ìbùnà jùlọ ìjì ọ̀hún ṣe yìí sẹ́gbẹ̀ tá bá ń sàdúrà ká máa sàdúrà pé àwọn ọmọ ọdún ọmọ ọdún ọmọ láti gbà tí mo ti wà yìí tíjọba ìkìyàmọ̀ mọ̀ sí ẹ lórí ìṣòro ṣe bí bàbá kẹta lọ́wọ́ di tí wọ́n fi ń pe àṣílẹ̀ náà ni. نسأل الله من غيث وهشيم هشام ابن بشير ابن بشير sábì tàbí náà wàtàtúni. Máàlì kan máàlì kan àti sínú àti ìjírọ́ lónìí. ومعمى وولد مبارك عبد الله بن الثري الفقيه ثقة وأول جانب الاتصال على صحة لين أفواني تبني أقوي مع دي في الدور الاتصال tí àtàná fásà lọ rẹ̀rẹ̀ tó wá jẹ́ wípé mẹ́jẹ̀mú dáàbà bẹ́ẹ̀ ni pé èyí tó fẹsẹ̀ lọ́dọ̀ ànìyàn bí òun náà ni àjáàmì àsọ̀rí Imam Bukhari tó jẹ́ wípé hálíkọ̀ báyìí náà ni ẹ̀wà gẹ́gẹ́ bí ẹnìkan ṣe gba ìgbà wáyé látọ̀ Imam Bukhari àkókò ń tọ̀ ní Ibrahim ibn Ma'aqil al-Nisfi àdìmísí. mọ́n bọ̀kọ́lì sọ fún wípé kúnnà dùlú sẹ́yìn ẹ̀ńdà ishaq ibn rahawai àfọ́ ishaq ibn rahawai ní àlàjú pẹ̀lú rẹ̀ jẹ́ ẹ̀ṣẹ́ bọ̀rẹ̀ tó wá ní هل وجدت أحدا يجمع ما صح من سنة رسول الله صلى الله عليه وسلم سأل رجل يقول من قبل فعل في رسول ó ní fọwọ́kàn àdáríkà fi kọ́ níbi àfa sọ̀rọ̀ kẹsìkì ní kàfà aláṣẹ ẹ̀rọ kó kún kẹta wá ṣe é sì mọ̀ pàyẹ́ tà ń lò lọ́yìn aha bí tọ́fẹsẹ̀ múlẹ̀ àti tọ́fẹsẹ̀ múlẹ̀ sanadu sì lọ fà táwà á tó di a máa mọ̀ àsìkò ń bọ̀ tí ó ròjọ́ àwọn èèyàn o. àtàkà sàlúrà ní ẹbí sáà. sáré tí ó ẹ̀ kù wọ́n lẹ̀ àsìkò ń bọ̀ tá a bá sọ́ra dáadáa wíwà kan wa ilé nì orí ara wa a fi ń bomi rin ọgbà àdífì àsìkò ń bọ̀ tí kìí ọgbẹ̀ pẹ̀lú lílọ wa o ó sì lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gán tó lé ní ọdún mẹ́wàá irin masu kullum yawa ma'asha an kamar kullum yawa ko kullum biyu àdíìsù yìí tí mẹ́nu sọ́yẹ̀ táà bá wo tẹ̀kẹ̀rọ mara wọn four thousand plus táà bá wo máa tẹ̀kẹ̀rọ ọ̀fẹ́ súnmọ́ seven thousand sókè ó wá ní tòun ti bẹ́ẹ̀ náà bí ìsìlọ́tọ̀ ìsìn lágbára tó pẹ̀lú ìsìn mọ́ jọ sánàdù àápàrapọ̀ ah, ṣùgbọ́n ọ̀rọ̀ ìṣọ̀rọ̀ lọ ṣùgbọ́n ìgbẹ̀gbẹ̀ ọ̀pọ̀ bọ́ọ̀lù kọ́ọ̀mù bọ́ọ̀lù sàwọ́wọ́ sí rí fún ẹ̀rọ náà mò ní kí òun ti bẹ́ẹ̀ tẹ́mi ò bá ti balẹ̀ gbogbo òmọ̀tọ́lọ́mfà lọ́rọ̀ àbí ìlò ti ṣe fẹ́ pátápátá òun sùn sẹ́sẹ̀ wà àgbájú òun wà sáré wà òun wà yẹnà fílẹ̀ aráká mi ọ̀rọ̀ lórí àdínkì fún òun sẹ́sẹ̀ wà àkọọ́lẹ̀ ǹjẹ́ a lè pe gbogbo àdínkì ta kò jọ ìfún sí mẹ́tìrù nàrà bí òun bí hmm. afẹ́gbàgbà parí gbogbo ìtọ́lọ́run lè pé kí n rí because tí kò lè gbàgbé òkúrọ́ lè sòótọ́ ẹwọ́n tó sì tàṣà yúrù tẹ̀jẹ́ sí àkáwọn afá ti gbàgbé ìtọ́lọ́dọ̀ tó yà nítorí tàṣà yúrù kọ́dà máa ń wòkú ní àdéhùn lọ́pọ̀ yìí ò débi àmọ́nà ẹ̀ a ti fi tíẹ́tíẹ́ aláàtẹ́ pé yẹ̀sàdùn mímíkìláwùlá àwọn onídìí wọn lẹ́yìn rẹ̀ wà muslim ní ìbáàdì wà muslim ní lẹ́yìn rẹ̀ ìdẹ̀ tó ń wọ́dẹ̀ oní àṣẹ ti ẹ̀ náà ṣùgbọ́n wà ní àwùwálú sẹ́rí wà ní ta àkọ́kọ́ sọ alásọ̀wábì táà bá fẹ́ sọ lọ́rọ̀ tó ṣe déédé fi sọ yìí pé eléyìí lọ́lá láàfíà jù Bukhari èsẹ̀gbẹ̀ ìmáàmù muslim níbi ìmọ̀ yìí o in tó náà bá sì dà wá náà bí ó ṣe rí ìmáàmù muslim akẹ́kọ̀ọ́ jáde lọ́dọ̀ ìrìnjù rẹ̀ gbogbo ẹgbẹ́ sọ́fẹ̀ kẹ́ lọ́sọ̀rọ̀ wá tí ó tí ó wà ní bí tẹ́ẹ̀mà tẹ́ẹ̀mà sọ pé tìrì ní ìlú ní ẹ̀kẹ́ lẹ́bùn ó lẹ́mù ní ẹ ẹjá lọ sí zẹ́ lẹ́mù ìrìdù rẹ̀ ní mo sì máa ń sọ̀rọ̀ pa àdínù àpọ́tò lọ́jọ́ ìsìn ọ̀dàrù máa mú sí ìròyìn خرج من بيته إلى بيت شيخه يسأله وهو مشغول وهو مشغول كان كان بدأ البخاري يورد جميع أسانيد حديث الكفار بدأ البخاري يورد جميع أحاديث جميع الكفار كفارة المجلس أسانيد أسانيد àwọn jẹun ní ìpínlẹ̀ kí la fẹ́ ṣe bẹ́ẹ̀ nìyí ṣe àtúntọ́ra bá sì wà á tu sí wípé wà mùsùlùmí báàdì lẹ́yìn náà lè má mùsùlùmí náà ṣe tí a ti ẹ̀ náà so tó dé wà á wálù wà á wálù jáàmì gidi sọ tá a bá ní jáàmì lọ́wọ́ padà sí a ní ó ti ẹ̀jẹ̀ pé tí a ti mọ́ gbogbo ọ̀rí nígbà táwọn èèyàn dá ẹjọ́ láàrin nílé ọlágbára á sì ti wá dúdú tí fún mi o.